a tún ti padà wá lẹ́kọ̀ọ́ sí tí ẹ bá rí báyìí láwọn àwọn èèyàn níbi bí wọ́n ṣe dúró wọ́n dẹ̀ gba oníjó. Thank you. Good Nigerian youth. Good youth. I want to salute all of you. Ìlú Àkúrẹ́ ni a wà. A wà ní ìlú Àkúrẹ́ ní roadblock ibẹ̀ ni a wà àwọn tí wọ́n ṣe peaceful protest a lè rí pé àwọn Nigeria security agents wọ́n wà ní ibi báyìí náà fún bóyá fún ẹ̀tọ́ ààbò ni o àìlè sọ àmọ́ a rí i pé ohun gbogbo tí ó ń lọ lọ́wọ́ báyìí kò sí wàhálà kò dẹ̀ sí kò sí wàhálà rárá rárá kò sí dààmú kò sí ìṣòro kankan lọ́wọ́ báyìí wọ́n dẹ̀ blọ́ọ̀kì gbogbo ojú ọ̀nà ni wọ́n blọ́ọ̀kì tí ẹ ń wò ní ojúwòran yìí owó ojú ọ̀nà ni wọ́n block wọ́n fi trailer block ojú ọ̀nà ìyẹn expressway ní àti expressway tí wọ́n lè gbà lọ sí Ìbàdàn àti Àbújá lọ sí Ọ̀wọ̀ ibẹ̀ ni wọ́n block ẹ̀. báyà tó ìyá ọmọ bàbá Mr DJ please. You can continue. Àti gbà láyé ti dáyé kò sọ́mọ òǹdò tó sọrí burú. Àti gbà láyé ti dáyé kò sọ́mọ òǹdò tó sọrí burú kí àwọn náà fìlì báwa náà ṣe fìlì. afẹ́rí ọ ẹbí ìyàlú ta tètè máa bọ̀ afẹ́rí ọ. afẹ́rí ọ. ṣé ẹ lè sọ ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí fún wa. a journalist. Comrades, let's continue our journey. As we all know, it's a peaceful protest. We're not here to fight anybody. We're just trying to make the Bayo Center, they're trying to arrest to make the government know that we are not pleased with the situation of the country. Yeah, no, sir. Yeah, no, sir. Yeah, no, sir ẹjọ ẹ o kí ni cp yẹn sọ kí ni cp yẹn sọ kan. mi ò dúró bẹ̀ náà láì tàbí àwọn àwọn ìlú ẹ̀ ló lè sọ àwọn tó dúró bẹ̀. bóyá mo rí mi sọ́kùnrin tí mo ti sọ ìwọlé wáyé agbábọ́kúrò ní ayọ̀ lágbára ọlọ́run ayọ̀ ló bá já sí láti ètò ẹ̀rì ọmọ ẹbí ṣẹ́kù ọmọ ẹbí ṣẹ́kù. ṣé ẹ láwọn èèyàn bí wọ́n ṣe jó ẹ láwọn èèyàn bí wọ́n ṣe jó you are better to help Nigeria to save a life. ẹbí ṣẹ́kù lẹ́lẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ wọ́n ti bí ẹ̀kọ́ bẹ́ẹ̀ àkúrẹ́ la wà ní ìpínlẹ̀ Ondo ẹ̀bẹ̀ eh, la wà lọ́wọ́ báyìí ohun tó ń lọ lọ́wọ́ ní àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo náà ni àfihàn yìí ti àfihàn yìí. Abẹ́ẹ̀dì kò bí i. Àṣà kò bí i. Àyà ọ̀pá i. Ìṣẹ̀ṣẹ̀ tó lè i. Àdúrà kan

ti gbà aláyé ti dá ayé kò sọ́mọ sọ̀dù tó ṣe kúrúkú. Jíde di síkà ìsí o. Aláyé ti dá ayé. Mr. President of Kuta, today you dey I see you. lókè ìrere torí sítórì ò torí ìrere kò ìrere torí sítórì ò torí ìrere kò ìrere. Jésù Kristi wọ̀ sí ọ̀run rẹ̀. Pékin mi dábẹ́ kí ni wọ́n fún láti ọ̀dọ́ SEB. Ìlú Àkúrẹ́ la wà ní ìpínlẹ̀ Ondo. Protest ló ń lọ lọ́wọ́ peaceful protest ló ń lọ lọ́wọ́. Àwọn ọ̀dọ́ jáde wípé àwọn ìyà tí àwọn jẹ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn ò fẹ́ sọ wípé àwọn ò fẹ́ ìyàwó wípé ìyà táwọn jẹ ó ti tó gẹ́ highway ni wọ́n block tẹ bá bọ̀ kàn sí wọ́n pè ní high block ẹ mọ̀ pé highway ẹ mọ̀ pé wọ́n pè ní highway ẹ mọ̀ pé express way ẹ òun ni wọ́n pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n block. General Ewa Ẹ̀sìn o. Ẹ̀sìn Wílímà o. Bẹ́ẹ̀ni Ẹ̀sìn o. Sẹ́nu tó fọ́ ẹ́ ẹ̀ ó ní ohun tí wọ́n gbé dádì sí ẹ̀wò yìí sọ́ọ̀dì òórí ìwé èyí èyí sọ́ọ̀dì sọ́ọ̀dì òórí ìwé èyí èyí sọ́ọ̀dì sọ́ọ̀dì òórí ìwé èyí. àìmọ̀dọ̀ wẹ̀ máa kọlu dò. àìmọ̀dọ̀ wẹ̀ máa kọlu dò. sísẹ́ sọ̀rọ̀ lélẹ̀. yé kò consultation ló fẹ́ kọ́ lùdù. consultation fẹ́ kọ́ lùdù ilé wa. consolidation ló fẹ́ kọ́ lùdù. ṣé ilé wa ẹ. kò mọ confrontation ló fẹ́ kọ́ lùdù. ọjọ́ ṣẹlẹ̀ báyìí ni pé wọ́n fẹ́ ṣàtàpọ̀ lì sí ojú títì sẹ́ẹ̀pẹ́ ránṣẹ́ sí highway wípé kò lè sí anybody tó máa kọjá federal road ni wọ́n blọ́ọ̀kì yìí tí ẹ̀ ń wò yìí ní ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ibẹ̀ ni a wà báyìí. rákàtà èyí ni ó èyí ni ó ọmọ rẹ dé. Ele, Ele, bẹ̀ o. Ẹlẹ́dàá mi ó bẹ̀ mi o. Èrè orí mi o. Ìṣòro àdúgbò ni ìfúráwù kò má pa mí pọ̀ jù ní nàìjíríà trọ́bù ti pọ̀ jù trọ́bù pẹ̀lú báwa ọ̀dọ́ báwọn ọ̀dọ́ ṣe ń ṣe bọ́yẹ trọ́bù tó kò sí kò sí kan tó yọ èmi náà wí pé wọ́n ní ẹni tó bá tó bá trọ́bù ló yẹ kí ló yẹ kí ó ní nǹkan ó ṣe àṣeyọrí wọn kì í ṣe bíi ti nàìjíríà ojoojúmọ́ nìyà ń jẹ wá nílùú lókìjọ four one nine. Quick, if you're not bringing the one spoon to your doorstep. Ọmọ létí ọmọ no ẹ jọ sà kí ni ohun tí ó ṣẹlẹ̀ báyìí lọ́wọ́ orúkọ mi ni àtúntẹ̀ Babátúndé Hafiz mo jẹ́ igbákejì náà Nàìjíríà that's my name ìwọ tó ṣẹlẹ̀ bí nílùú ajáde láti fi ẹ̀wọ̀n náà ìwọ tó ṣẹlẹ̀ ní ìlú yìí lórí pé ó jẹ́ nǹkan tó bani nínú jẹ́ a ní owó náírà àpò síbàt àti ìgbà òdìgbà ọmọdéwé ò lè lọ àwọn àtàjà ò lè àwọn àgbẹ̀ ò táwọn epo àlè rí epo rà ẹ lọ sí gbogbo ilé epo ní orílẹ̀-èdè àwa la ní epo tí wọ́n jẹ́ ìjà fún wa òun la jẹ jáde tó ti sú wa olùkọ́ta ló kú sílé ó ti tó oṣù márùn-ún tí ò ti sépo ó ní ká máa ta kọ́wé jẹ́ǹjì owó àní ká máa jẹ́ ìjẹ̀kọ̀ kọ̀ wá àwọn akọ́dà kọ́wọ́ pamọ́ sílé ó jẹ́ wá jẹ̀rà lónìí lára ṣé ìdílé olówó tó tó sí báyìí ṣé ìdílé olóṣèlú tó tó sí báyìí wọ́n mọ bọ́ ṣe wo amẹ̀kúnnù wọn àwọn tó fẹ́ pa cba ọdún mélòó ló ti wà níbẹ̀ yẹn ẹgbẹ́ ìṣèlú rẹ̀ ṣe ìṣòwò wọ́n bá jẹ́ wọ́n ṣe jẹ́ ṣé dandan ni kò fi agídí mú ní òmìnira ni wọ́n pé omi fún àwọn òbúrá wọ́n ṣe jẹ́ àjẹ́bẹ̀ àkókò máa sún ẹgbẹ́ títì ọdún tó ń dún ìlú wa lórí. ọtí ẹ ẹ ṣe gan ni bàbá mi kí ni ohun kọkọkọ tí ẹ fẹ́ gan kí ó ṣẹlẹ̀ gan tí ẹ fẹ́. fẹ́. gbogbo bó ṣe mú lé gbogbo ìnira tó fún wa lórí ọ̀rọ̀ owó yìí ó sọ̀kù ẹ̀ wọ́n kí àárín owó wa wọ́n jẹ́ kí báńkì bẹ́ẹ̀ ti fún wa ní gbogbo owó tó wà náà epo kábẹ̀rẹ̀ sí ní epo rà nínú bó ṣe lè ní òòrùn fún wa bí ẹ bá ti ṣẹlẹ̀ àdèké wọ́n kí a mọ́nítọ̀ gbogbo àwọn ilé epo ìtọ́jú epo náà. ẹ ṣe gan ni ẹ jọ bàbá mi ìjẹ́ ẹ̀yìn bìdí fìtì nínú ọkàn ara yín báyìí pé ní pẹ̀lú protest protest tí à ń ṣe yìí wípé ó lè jẹ́ kí eh, ìjọba nàìjíríà kí wọ́n ronú pìwàdà. democracy dàwà ìjọba èèyàn látọwọ́ àwọn èèyàn fún àwọn èèyàn tó bá lè fẹ́ ṣe nǹkan táwọn èèyàn náà fẹ́ kí ló máa ṣe àdá síbi tó ti bọ̀ so wọ́n máa jẹ́ pé olórí ní ìlú àti náà fẹ́ ó padà sí ibi àdúgbò ó ṣe ọjọ́ sọ lórí pé ìnira pọ̀ àwọn èèyàn ń lọ. ẹ ṣe kàn ní bàbá mi àdé arí pé àwọn security agents nàìjíríà wọ́n wà bíi adẹ̀rí pé cp ti wá bíbá láàárọ̀ yìí ó lè ti sọ̀rọ̀ ẹjọ́ ìjẹ́ wọn a gbọ́ wípé cp sọ pé ẹ pé kẹ má blọọkì títì wípé kẹ má protest ṣé lóòótọ́ ló rí bẹ́ẹ̀. títì tí a block òun ni òjò kiri bá yá rẹ oníkálukú ti nípa block nípa ṣe protest everything wà rẹ síbi ni wọn bá wá ṣeré bíbá yìí ó dẹ̀ rí pé àdàkọ́ àdàkọ́ àkọ́rí àjò àdẹ̀ sọ fún federal government pé àfẹ́ sọ́ba so ìyàbí kọ́pẹ́sì lọ́dún bá wa ṣeré kò sí wàhálà bàbá wa kò máa ń gbẹ̀dá lé wọ́n ṣe wà nìyẹn. ẹ ṣe gan ni bàbá mi ẹ kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. ẹ ṣe gan ni sà. so gẹ́gẹ́ bí ohun tí ó ń lọ ní ọwọ́ òun náà ni bàbá wa yẹn ti ni wọ́n ti sọ pé ohun tí àwọn fẹ́ lélẹ̀ tí àwọn fi jáde tí àwọn fi ń protest ìyà tí ó ń jẹ wọ́n ohun tó dẹ̀ ṣe wọ́n wípé àwọn ò fẹ́ wípé ìyà tó jẹ mẹ̀kúnnù wípé ó ti tó káípa àwọn ò fẹ́ ìyà yìí wípé wípé kò sí olówó tó ń tò sí bank kò dẹ̀ sí olówó tó ń tò sí ilé epo wípé gbogbo ẹ̀ wípé àwọn mẹ̀kúnnù ni wọ́n fi ìyà ń jẹ òun náà lẹ ti gbọ́ lẹ́nu wọn òbí náà ti tiwọn ni wọ́n sọ ẹ ṣe gan ni pé kí mi dá pé kí n ti wọ́n sí closer to your doorstep. Thank you. Eh, atụma eh, ìlú akwụrụ la wà Ilu akwụrụ la wà báyìí ìlú wà going to do tomorrow they are going to do. win them. When we take for the people, we are going to do tomorrow we are going to prosper. Now, what they going to do. going to know what is happening. Other people are sorry. They to do what is happening, but they are just to do. is Nobody, the rest of the people that are That's why we have to find a place for them. Yes, I know that of the top of this action. From my hand, I'm belong to the student community, which this action has set some of our students to untimely death. They have given them untimely death. And the action is getting support. There's no naira. For you to access a thousand POS, you have to pay. You have to pay some of to access a thousand naira. You all know that most of our most of our government owned institutions this. This has spent a lot of our We have accidents. When president was minister, before they put back the government, I don't you have have access you nínú Àkúrẹ́ ni a wà ní gómìnà Oǹdó roadblock la wà báyìí. So on this one, we cannot keep people. We have to rise up. We have to keep this one. We have to make it We cannot have to. This action is getting lost. Our families are dying on daily basis. This is our no wrong. I will not expect people are included God is actually on God. I don't know we are in democracy. And the last time I shared the definition of democracy, the government of democracy, I think I'm on the show. But that is the case now. We are united like most of the nationality. All our questions, all our numbers, they have their way to get the impact and get their freedom. But we cannot get it.

And the Johnson that you spread gates to the And we cross nice and there's one that is Inside our target, our communities is a well peaceful protest, well coordinated, citizens left here, and online, and all that is present in their all around this world. The well peaceful one. That's why this is for us. This is for the government. We don't We don't start, but we don't know when you're here. Only God change it. We just know we start. That's what we said. If we don't have where to go, we cannot have access to our friends. I don't go to work. I don't go to work. I'm just ready to I don't use. But we know when you're here, people that have food, I will go to the Thank you very much. What's the name once again? Come here, surprise, auto show, last chairman. You only fight for your person. You only segregate your person. You this last. I am Physique, we celebrate your functionality. No stress and no fire. Don't go back to the police force. We love you. Everybody, don't know what the next want to eat, you money your bank account, you cannot even eat. What of the what of the old women in the society that cannot even make transfer to purchase something? So we can see that the country is in a state that we need. we don't come out now, maybe by by the next few days, we see people dying on the street. You see people killing themselves. Just like we are not in the time of war where we were buying our currency. This is not war. So we need we need a total change. If this is political, let them change the terrain. We understand it's very political. We are not we are not against the design of Nigeria. We are against the hardship of our country. We are against the hardship of Nigerian students. We are against the hardship of Nigerian youth. we are no to scarcity of that. There is no this country. There is naira. So why not naira? For political reasons, fine. So what they do not for me innovation in the system. Thank you. That's Do you believe that this your peace protest today and the other ones have been going on will to fight the right cause uh, so that the federal government puts some right measures in place and put an end to this protest? We believe in the decision of our leader. We, we use our consultation, we use our consolidation will be resorted to confrontation, and which is the only language the government recognized. Go back to ages, Ali must go protest. You know what happened during Ali must go protest. This can change to total reformation, total revolution. If the federal government does not do anything, this can change to what we call revolution of the country. So we are here to hold peaceful protest across everywhere in the country. But if nothing happens, then we will go fully to Abuja to show them that we are ready for total revolution. All right, thank you very much. We'll be giving us report on the middle of it. What is happening? There were times when second time was happening. He's so sardonic, very, very avoid. In a country that asked for police to fight for, I was just suffering for the floor. You can see, imagine why police are saying 195, 190, and I have to get 450, 450, 450 don't know exactly what's going on. Okay, we, we heard that uh, the new laws were the bank The bank, uh, the bank has, uh, the bank is so difficult to release. And you don't know, you can't really say what is happening. You can't really assume for so what is happening. So we are here for a to pass a bill across the state to help us to this thing. Again, to also feel our pain because we we we we, we our Africans are not involved and uh, we can't be like them. They know how to lobby the bank to get cash, to get millions, to get everything. They know how to lobby these people in uh, Manila, in this station, and get people for everything the concerned citizen, who the less privileged citizen, not less privileged in, terms of handicap, but less privileged in terms of cash, in terms of power, like them. We are not, we are not in position of power. We are not in position of, uh, uh, uh, uh, what, what, how would I put it? In power and, uh, uh, uh, um, authority, yeah. We are not in, we are not in time of, we are not in, uh, in terms of authority and power like that. So, they should consider they should try to listen to us. When it's only because we myself, I receive a transfer, someone paid a, a, a money to me yesterday. now I have got it. I don't know what is happening. We just demand with you for hours. At the end of the year, we give you 2,000 How long? 2,000, 3,000 people to the market and buy how to Can I something to cook and something to eat our women, our mothers are in the market. Not all of them are different. Not all of them have issues. How are we going to change? How are we going to change? How are we going to survive what we have? We cannot be intimidation. We cannot be believed. We cannot be brutalized. We cannot be assaulted. We cannot be compromised. We cannot be brutalized. Humiliated, humiliated, humiliated. What happened? once again. My name is Omri Akwale I host Master Body Therapy. I know.

Oya oya lára ìpínlẹ̀ Ifẹ̀. Ìdílé ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ni pé àwọn àwọn sójà ti ọwọ́ bíbà báyìí àwọn sójà ọwọ́ bíbà yìí wọ́n wọ́n fẹ́ kọjá ọ̀.

mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ báyìí o láwọn sójà kiri wọn fẹ́ kọjá wọn ò dẹ̀ rí ọ̀nà tí wọ́n máa gbà kọjá láwọn sójà yẹn máa gbà kọjá. Please, please come back. Don't come back, sir. come back. Come. Come, yes. Please come back protest ground. All comrades, please come back to the protest ground. All comrades, come back to the protest ground. Mr. D. So, uh, please, everybody should come back to this place, please. Come back to this place, please. ẹ ohun tó ṣẹlẹ̀ báyìí ni pé a máa lọ bọ̀tà dẹ̀ tí máa padà wá fún ìdí kan àbí ìdí kejì ẹ ṣé gan ni fún ẹ ti darapọ̀ mọ́ wa láti àárọ̀ ẹ ṣé gan ni and then uh, we thank you so much. Um, Thank you. a ti fẹ́ lọ tẹ́lẹ̀ lọ́la uh, uh, pé they want to give a speech so ohun tí ó ti jẹ́ ká tún lọ nìyẹn so we are ready for the speech now. Please let us come together, please. Please. Let's come together. This is Akure Ondo State. Akure Ondo State. Roadblock along the along the highway from along the highway from Abuja Owo Owo Ikare Akoko to Ibadan Ilesha Ilesha Ibadan and then to other to Lagos ja so that is where we are olóṣèlè ni pé a máa lọ adẹ̀túmọ̀ apàdà wá ẹ ṣé gan ni once again we thank you so very much and good afternoon once again thank you very much we are coming back.